nínú tíra ní àtúwádé tó lè ṣe àtúnṣàlàyé ọ̀rọ̀ níbi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìṣẹ́lẹ̀ àtúnṣàlàyé ọ̀rọ̀ àdìsílẹ̀ ti yọ aláwọ̀ ọlọ́run الحديث الثاني والثلاثون في حديث 32 eléyìí ti àdìsẹ́lẹ̀ kan ìjìléní eléyìí ti ìjìléní ọgbọ̀n أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لا يقول أحدكم اللهم اغفرني إن شئت ارحمني إن شئت وارزقني إن شئت وليعلم مسألته إنه يفعل ما يشاء لا عوض له. الذي يفترض عليه sẹ́yìn tó sàlàyé fún wa wípé nínú àwọn àti ọkùnrin náà tó mú pé bá bẹ lọ́wọ́ èyí kó súsú èyí èyí ọmọ bẹ́ẹ̀ náà ni èyí lọ bẹ́ẹ̀ lánàá ọwọ́ nínú ẹ̀kọ́ ntójọmọ́ ọ̀rọ̀ àdúrà ṣíṣe anabi sọlọ lọ́wọ́ àyẹ̀wò sẹ́là anabi ní àgbọ̀dọ̀ máa fẹ́ lọ́wọ́ kama wá sọ pé ẹnì kọ̀ọ̀kan ní láyà tó àdúgbò ẹnì kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ sọ pé tó bá wù ọ́ ẹ̀rí mi oríkì mi tó bá wù ọ́. ارهمني في شئت تعاملني أوروه ارهمني في شئت لأنك تبني تبروه ذلك أنا بنت أوان بيرو أنا بلي بلي تبروه ولا تبروه سمين أنا بنت أوان سمين وليان وليان وليان مسألة gbogbo ẹni tí bá ń bẹ lọ́wọ́ kó ní ìpinnu lórí ti ń béèrè lọ́dọ̀ ọlọ́run kì í ṣe kọ́kọ́ wá bẹ́ẹ̀ lókè ọlọ́run kò sí dáa pẹ̀lú ọlọ́run kọ́ máa ṣe kókò. ọlọ́run ti yẹ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n bá fi wọ́n bá ti ba ẹgbẹ́ rẹ̀ fún un tọ́wọ́ wọ tọ́wọ́ wọ wọn. bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ láwọn yẹn máa lẹ́kọ̀ọ́ káàbù wò láàrin olóko ara wa dá ọbẹ̀ gbà nǹkan lọ́wọ́ yẹn wọ́n nǹkan yẹn ló sọ pé ẹni yóò ní bùkátà sí nǹkan yẹn tẹ́lẹ̀ bá dé sẹ́yìn ẹni tó ní bùkátà sí nǹkan yẹn òun lè yóò dojú kọ́ni yẹn tó pé ìyàtọ̀ wà ní ọlọ́run àti tèèyàn torí pé èèyàn ní ìwọlé má ní púpọ̀ ṣùgbọ́n ọlọ́run àyè ó ní púpọ̀ ṣùgbọ́n látara ẹgbẹ́ ọlọ́run pé ọ̀gá tó ń bẹ̀rù wọn ọlọ́run ni wọ́n ti tọ̀ bẹ̀rù wọn torí pé bákan náà ilé ìwé kan nínú sùúrù adam àìlẹ́kọ̀ọ́ bá ti sàdúrà ọlọ́run wọn pàtàkì lẹ́mìíyàn ọlọ́run wọn tóbi lẹ́mìíyàn nìyẹn torí pọ̀ ndị ọjọ́ ẹgbẹ́ tó wájú àwọn tó jẹ́ ẹni ńlá àwọn onípò láyé bí yìí náà kọ́ ọbẹ̀ gba ìjọba kọ́ wá sọ fún wájú ìtútọ̀ tọ́wọ́ fi ilẹ̀ fún mi àwọn ọmọ wọ́n tó ń sọ eléyìí. فلا يقول ولا تنين سبحانك اللهم تبي صيدين هاو ẹyọ tẹ ń kó bẹ àwọn olùwọ́n ní ìdí wọn ní dáadáa bá jù fún títí wọn lòdì ń tẹ́lẹ̀ lẹ́nu wà bí àkókò fún abala àkókò lò ànábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti sàkóa tá a bá bẹ̀rẹ̀ wọn wàlẹ̀ yá àdé ọ̀sìn àlàkà gbogbo abẹ́rẹ́ wọn fún mi lórí lórí ọlọ́run dàpọ̀ bàbá yìí wa wa náà ní ká fẹ́ o dèdè tó ń fún wa náà yẹ kẹ́bi ká ti ìdí abẹ́rẹ́ pọ̀ ní ibùdó ńlá èyí tó bá ti ní ìdí abẹ́rẹ́ yẹn gbogbo tó ń fún wa ọ̀gbọ́n náà oore wo ló ti kú tàbí òkú ńlá ńlá tó kàn ní pé òkú tó bẹ́ẹ̀ béèrè lọ́dọ̀ ọ̀gbọ́n lọ́wọ́ wọn tọ́ba yé ìrìnàjò ọba ọba ọlọ́rẹ̀ orí ìdílé káwa káwọn fún ká máa béèrè káàkiri gbogbo ìgbà ká máa béèrè káàkiri gbogbo ìgbà ọlọ́wọ́ bá kú rẹ̀ bí àti ṣẹ́nu wa torí ìdí eléyìí alẹ́bí sọ̀rọ̀ wá wa àlejò sẹ́là ó jẹ́ ká ó jẹ́ ká mọ̀ yìí pé èèyàn máa ń pinnu béèyàn bá fẹ́ ni o ìnáwó yẹn bá lè máa yàtọ̀ òun ni ó wà á sè tó bá wù kó tó ọlọ́sọ̀rọ̀ tó kó tó bá wù dájúdájú yìí ṣe ìwọ̀n yẹn bá lè máa yàtọ̀ òun ni máa ń tó bá fẹ́ tó bá yọ̀ sí láàmú sí àlàyé ẹnì kan ò lè jẹ́ nípa ẹ̀ríkà ẹnì kan ò lè jẹ́ ọlọ́run nípa àìlẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ pé nǹkan yẹn ọlọ́run fẹ́ ṣe kọ́ tẹ́lẹ̀ àwọn alájẹ pápákọ̀ ṣe jẹta nípa ìwọ bá jẹ́ yẹn padà níwájú ọlọ́run àìlẹ́kọ̀ọ́ àti ìlú àwọn èèyàn jẹ́ nígbà tó tọ́ fún ọ pé ọlọ́run náà kú ní ọlọ́run náà kẹ́ni ọlọ́run náà kú ní dáa lóhùn lójú ẹsẹ̀ nígbà tó bá ń sọ yẹn kọ́mọ tó bá wà yẹn pé àwọn alájẹ ń pákó lóde ọlọ́wọ́ tó sọ ẹ̀ mẹ́ta ló rọ ní o torí ẹ̀ náà ló ń kálukú náà máa fi fẹ̀sẹ̀ sọ tó bá wù ṣùgbọ́n ìwà aláìlẹ́kọ̀ọ́ ni kéèyàn máa pé òun jẹ ọlọ́run pa á pa bàbá láti kó ṣe ìfẹ́ náà lọ́kùn sọ̀rọ̀ ta ó fẹ́ ó kí rẹ bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ tó kó tó fẹ́ fún ọ eléyìí ni ẹ̀kọ́ bá a ti fún gbàdúrà níwájú ọlọ́run èyí ó sì pẹ́pẹ́ fún ọlọ́run èyí ó rẹ̀ ara rẹ̀ lẹ̀ èyí ó dúdú ara rẹ̀ lọ́yẹ tí ó jẹ́ ìkẹkẹ níwájú ọlọ́run ọlọ́run wà wọ eléyìí ó mọ orí ọmọ àkùrẹ ọlọ́run ọmọ àpáwà ládàrú òun jẹ́ a ti اغفر لي إن شئت فرج بتواوه ارحمني إن شئت سعد بتواوه وأرحمني إن شئت أنا من تتواوه أي سبب أنا بين وليح وليح الزمان ها نصر لك كنت أقول لك أن بيني ترى إنه يبغى ما يشاء رغب إلى لغة ما تتوقعه ولا فلا مصر أدى وسنة كم حديثة فلا نقرأ لغة pé kò sí tọ̀rọ̀ tó wá tó bẹ́ẹ̀ tó lè jẹ ọlọ́run ọba nípa kò sírun tó wù kó lè jẹ nípò kò sírun tó wù kó lè ní lọ́lá kò sí tó wù kó lè ní mímà ọwọ́ kó lọ sí ọlọ́run ọba ń bá láti ṣe lọ kò sí òtún bẹ́ẹ̀ òtún bẹ́ẹ̀ ẹni yẹn bá jù lọ ní ìyẹn fi ìjàkà jù lọ àbí tí ẹni ìjàkà tí òkè dẹ́rù bà ń nìyẹn máa jẹ bá kó pé olùkọ́ màdé ń bá ọba bá lọ́wọ́ bí ọ̀dà ọmọ ọtún lọ sí bàbá wọn gbà wọn bó ti kókó ẹgbàá bò wọn bó ti pè dẹ̀dẹ̀ kan ní kókó ìgbé àwọn ayé nígbà tó dùn wọn kí lọ́wọ́ ẹgbẹ́ mọ́ràn kó wà lọ́kọ́ jẹ nípa. sọ́ọ̀bù ẹ̀ka kó o ní sinimá ni dèdè rẹ̀ rí mẹ́rin sọ abá tó lọ́kọ́ ọba tó àtúntò ní àtúntò ní. ìjọ ti dé kó ọba ló sinimá àmì àwọn ẹ̀rọ mẹ́rin sí. ibi wọn lọ fẹ́ jẹ ìwé ló àwọn àkàtì ìjọra wọn káwọn àti wíra wọn wò kájúra wa lè fọ náà láti béèrè tá a fẹ́ pẹ̀lú ẹ̀kọ́ ọ̀wà yóò sì fún wa. eléyìí tó lè fọ́ láti fọ́ ara wọn lọ́kàn lọ́wọ́ àwọn ọmọ ìjọba Muhammad wàlá alihi wa sàbẹ̀ wọ́sẹ̀lẹ̀ sàlámù alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.